ayé tá a wà yìí ìmọ̀ tó sopọ̀ mọ́ ayé ìmọ̀ yẹn pọ̀ gan-an báwọn ìmọ̀ yẹn ṣe pọ̀ tó kò rọrùn kẹ́nìkan ó kó gbogbo ìmọ̀ yẹn jọ ṣùgbọ́n ọlọ́run bá àlímù ni gbogbo ìmọ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ló pín sí ìmọ̀ tó hàn àti ìmọ̀ tó pamọ́ àwọn kan máa wí pé ìmọ̀ kan ìmọ̀ kọ̀kọ̀ fọlọ́wọ́n ọba nìkan ló lè mọ ìkọ̀kọ̀ gbogbo ìmọ̀ ní ìkọ̀kọ̀ ẹni tó bá mọ̀ tó bá mọ ìmọ̀ kan ìmọ̀ yẹn ò kì í ṣe ìkọ̀kọ̀ fóun mọ́ ká kan ilé bá a ṣe ń kan ilé ìmọ̀ yẹn ìkọ̀kọ̀ ni ẹni tó bá lọ kọ́ tó mọ̀ ó ti kúrò ní ìkọ̀kọ̀ fóun àwọn tí wọ́n kọ́ bá a ṣe ń kọ́ ilé àwọn tí wọ́n kọ́ bá ṣe ń kan ilé ìmọ̀ yẹn ó máa jẹ́ ìkọ̀kọ̀ lọ́dọ̀ tí wọ́n torí pé wọ́n ṣe kí ni o wọ́n mọ̀ òjò ló ń rọ̀ yìí ìmọ̀ tó so papọ̀ mọ́ òjò tí ń rọ̀ ìmọ̀ yẹn ìkọ̀kọ̀ ní fẹ́ni tí kò bá mọ̀ ẹni tó bá mọ̀ kì í ṣe ìkọ̀kọ̀ fóun gbogbo ìmọ̀ ní ìkọ̀kọ̀ lọ́dọ̀ ẹni tí kò bá ti mọ̀ àmọ́ lọ́dọ̀ ẹni tó bá mọ̀ tọ́lọ́run bá bùn tọ́lọ́run bá fi mọ̀ onífàlà àwọn àìlèmílọ́gbọ́ yìí fàlà yìí irú aláàgọ́ ibi àhàdà ọlọ́run ọba ó ní gbogbo ìmọ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ ló mọ̀ ọ́ ìyẹn ni pé àìlèmílì gírèdì ẹni fọlọ́run ló mọ̀ gbogbo ìmọ̀ tẹ́nìkan ò mọ̀ láàyè irú aláàgọ́ ibi àhàdà ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ ìmọ̀ kan illa man irtada min rasul àfi tọ́lọ́run bá bá yọnu pé kẹ́nìyàn mọ̀ ọ́n dédé pé wala yaudu dédé pé kí wọ́n ní wala yu'ituna bi shay'in min ilmihi illa bima sha'a ẹnìkan ò lè lágbára láti mọ ìmọ̀ kan àfi tọ́lọ́run bá bá kó mọ̀ ń bẹ̀ ni ó mọ̀ ni ò túmọ̀ sí pé ànábì ọlọ́run tó bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run nìkan ní máa mọ ìkọ̀kọ̀ ìtumọ̀ kìtumọ̀ ni o ìtumọ̀kítumọ̀ ìtukùtù gbáà ní kéèyàn sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba nìkan ló lè mọ ìkọ̀kọ̀ kò sí ìkọ̀kọ̀ ìmọ̀ tẹ́nìkan bá mọ̀ tẹ́nìkan ò mọ̀ ní jẹ́ ìkọ̀kọ̀ ìmọ̀ bá ṣe ń tìtì olóyún ìkọ̀kọ̀ ní fẹ́ni tí ò mọ̀ ẹni tọ́lọ́run bá ní kó mọ̀ ó ti di mọ́ ní rita dọ́nu rasul ó ní ànábì ọlọ́run ní jẹ́ rasul rárá o ànábì ọlọ́run kọ́ ní jẹ́ rọ́ṣùl gbogbo ẹni tọ́lọ́run bá fún ní ìmọ̀ kan òun náà rọ̀súlù ni ní abẹ́ ìmọ̀ tó mọ̀ yẹn ẹni tó mọ̀ bá a ṣe lè já ilẹ̀kùn tí wọ́n bá ti kọ́kọ́rọ́ mọ́nu lé rọ̀súlù ni torí pé a ti fún ní ìmọ̀ kan nípa nǹkan yẹn so ó máa ìmọ̀ yẹn ìmọ̀ tó wà lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn náà ní fi ń jẹ́ rasul ìyẹn lè jẹ́ rasul kò túmọ̀ sí kó ti di nàbí yìí ẹlọ́wọ́ àyà ogún nínú súrátù yàsín oníwàjá min aqsal madinat rajulun yas'a qala ya qawmi ittabi'ul mursalin ẹlọ́wọ́ kágbé láti aya fifteen àbí aya fourteen kágbé láti aya fourteen aya thirteen pàápàá nínú yasin olùwà dèrèbìlà ń mẹsẹlẹ ní asaab alqarya ìjìjà alimursalun Ọlọ́run bá ní òwe òwe kan rèé o àpèjúwe kan rèé ohun àwòkọ́ṣe kan rèé ìdíjà ní ní asaab alqarya nípa àwọn aráàlú kan ìjìjà alimursalun náà tí àwọn òjíṣẹ́ kan wá bá wọn mùsàlùnà níbẹ̀ yẹn gbogbo àwọn onítàn ló mọ̀ pé mùsàlùnà yìí wọn kì í ṣe ànábì ọlọ́run àmọ́ ní tìtorí pé ìmọ̀ kan bẹ lọ́dọ̀ wọn tá a fi rán wọn sínú ìlú kan àwọn náà ti di mùsàlùn gbogbo ẹni tó bá ti ní ìmọ̀ kan kódà kó ṣe pé ìmọ̀ bá a ṣe ń wé lára ni kì í ṣe gbogbo yẹn ló lè wé lára ni ẹlòmíì ò mọ lára ni wé ẹni tó bá ti mọ̀ọ́wé múrísàlù ni nípa nǹkan yẹn nípa tó mọ̀ yẹn. aago báwọn la ń tún ṣe gbogbo wa ò lè mọ̀ ẹni tó bá ti mọ̀ bá ṣe lè tún aago ṣe nípa ìtún aago ṣe òun náà di múrísàlù. ìṣìjà al-mursalun ìdí arsalna ilayhim ithnayn àwọn méjì ló kọ́kọ́ wá láti wá jíṣẹ́ ọlọ́run ọba láti wá wàásù fún wọn fa azazina bisalisin kó tó di pé àtiwá ẹnìkẹta náà tó wá dìde fakọ́ọ̀lù iná ilé ikún mursalun àwọn yìí wọn kì í ṣànẹ́bí ọlọ́run wọ́n sì pè wọ́n nínú alukọ̀ránì ní mursalun náà wọ́n sì kì í ṣànẹ́bí ọlọ́run gbàwo ni wọ́n di ànẹ́bí kọ́ọ̀lù ma antum illa basharu misluna. وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تقدرون قالوا ربنا يعلم إنا إليكم مرسلون لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين so ilé àwọn ẹnìrìtà dọ́mí rasúlé kò túmọ̀ sáà níbi ọlọ́run ẹni tó mọ nǹkan táwọn kan ò mọ rasúlù ni nípa tó mọ yẹn ẹni tó bá mọ nuclear bomb ṣe pé à báyìí báyìí wáyà ilé ìta bá lọ mẹ́lẹ̀ yìí ta mú ilé ìta fi kó eléyìí ta bá kó sínú agolo tá a yọ wáyà ikú ò tá a fi léyìí síta tá a fi léyìí sínú bọ́ọ̀bù dé bó ti mọ̀mọ́ yẹn ó ti di mursal ó ti di rasul àwọn tí wọn ò mọ̀ àwọn ní òun máa jẹ́ rasul nípa èyí tí wọ́n bá mọ̀. nípa èyí tí wọ́n bá mọ̀ ẹni tó mọ̀ nípa òṣèlú tó mọ̀ bá a ṣe lè ṣèlú bá a ṣe lè tó ìlú pé à àyìn ọmọ pò òṣèlú wọ́n ní ṣe ètò òṣèlú rẹ̀ in tó mọ̀ yẹn náà ti sọ́ di rasul nípa nǹkan yẹn ó ti sọ́ di mursal nípa nǹkan yẹn àmọ́ kìí ṣe nàbí yìí o nàbí yìí ò ní sí mọ́ àmọ́ múrísàlù ó máa wà lọ títí gbogbo ní nípa ìlànà kan múrísàlù ni nípa tó yẹn. òun ni ẹni sìn òjò ló rọ̀ lọ́wọ́ yìí èyí ni twenty eight of June ní ìjẹrin ni wọ́n ti ń sọ nínú ìròyìn ni wọ́n ti ń sọ nínú ìròyìn níjẹrin láti Tuesday ni wọ́n ti ń sọ nínú ìròyìn pé òjò máa rọ̀ òjò tó máa rọ̀ ní on the twenty eight òjò yẹn dẹ̀ máa wà heavy ó máa lágbára gan wọ́n dẹ̀ tún kàyé state tó ti máa rọ̀. ó on the twenty eight òjò kan máa rọ o ó dẹ̀ máa wà very heavy wọ́n ka Lagos state mọ́ ọ̀pọ̀lọpọ̀ state ní Nàìjíríà ni wọ́n kà mọ́ àmọ́ wọn ka Ọ̀yọ́ state o àtàwọn state mi. wọ́n lójú yẹn máa rọ̀ òjò ọ̀hún ní rọ̀ lọ́wọ́ yìí ṣebí mọ̀ kan ni wọ́n mọ̀ débẹ̀ tí wọ́n fi lè sọ pé òjò yẹn ó máa rọ̀ ó dẹ̀ máa lágbára ó máa pọ̀ gan o. Imani. ní so ọ̀rọ̀kọ́rọ̀ ní ká máa sọ pé ìmọ̀ kọ̀kọ̀ kí ní kan ìmọ̀ kọ̀kọ̀ ìyí ní kan ìmọ̀ kí ní ó jẹ́ mọ̀ kọ̀kọ̀ kò sí tó ń jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ ìtẹ́nìkan bá ti mọ̀ lọ́dọ̀ ẹni tí ò mọ̀ ní kọ̀kọ̀ ẹni tó ń mọ̀ yẹn kì í ṣe kọ̀kọ̀ fóun èèyàn kan mọ̀ nípa egbòogi ó lè sọ fún wa pé àtàkà mélè mélè mélè wọ́n ti ń tìtì nǹkan báyìí tàmílì tí wọ́n bá lò báyìí tí wọ́n bá lò báyìí ákìtì nǹkan báyìí lọ́dọ̀ ti ẹ̀yẹn nǹkan yẹn kì í ṣe kọ̀kọ̀ mọ́ àmọ́ lọ́dọ̀ ẹni tí ò mọ̀ ìkọ̀kọ̀ ni ó ti di gẹ́yìn ẹni tí ò mọ̀ òun tó ń mọ̀ yẹn kì í ṣe géèbù tiẹ̀ mọ́. tí àwọn tí wọ́n ń túmọ̀ Quran tí kálukú ò bá lọ ní àgbọ́yé àwọn yìí ó mọ̀ ṣe àwọn ìrọ́nà nípa àtìkùtù wọ́n wádìí kọ̀kọ̀ eh, ìkọ̀kọ̀ ọlọ́run nìkan ni ẹ má máa wádìí kọ̀kọ̀ kò dá kéèyàn máa wá kọ̀kọ̀ kí ló ń jẹ́ kọ̀kọ̀ kí ni kan máa wádìí kí ni èwo ni kọ̀kọ̀ ń bẹ̀. ìmọ̀ ìmọ̀ alimu lè gbé ibi tí wọ́n ń wí ìtumọ̀ ní pé gbogbo ìmọ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ni ó pèsè alimu lè dé ibi nìyẹn ni pé gbogbo ìmọ̀ ọlọ́run ló mọ̀ ó mọ̀ ẹ́ yípo. wọn láyé zero aláàgé ibi ahadan ilá mẹ̀mírí tàdọ́mí rọ̀ṣùn ẹnikẹ́ni ò ní kápá kó dédé mọ nǹkan kan nínú mọ̀ àfi kó jẹ́ kọ́lọ́run wọnú pé kó ṣe kí ni kó mọ̀ ọ́ fún ẹni yẹn rọ̀ṣùn yẹn ò ní ṣe pẹ̀lú ànábì pàápàá ẹni tó bá mọ ìmọ̀ kan tẹ́nìkan ò mọ̀ rọ̀ṣùn lòún jẹ́ ń bẹ̀ nínú pání mọ̀ yẹn ẹni tó mọ náà wù nísìnyí rọ̀ṣúlù ni nínú náà wù. ẹni tó mọ bá a ṣe ń roko àwọn ọ̀rá kan wà ẹ bá lẹ́fẹ́ roko kò sí bó ṣe pọ̀ tó kò ní àwọn ọ̀rá kan ọba ìgbéyà bẹ́ẹ̀ fẹ́ kó dé síbẹ̀ yẹn ok rọ̀ṣúlù ni nípa oko ríro. èyí yá akokoro múyàn èyí ń dùn àwọn kan mọ̀ ń pa rẹ̀ inú ẹ̀ lẹ́sìn àwọn ọ̀la wọn lẹ̀ yorùbá wá ní ìtọ́lọ̀ ń fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́lọ̀ ń fi rán rírán yẹn ní ìmà yẹn ni pé ìtọ́lọ̀ wọn bá ti mọ̀ ọ́ náà ní fi rán ó ti di múrísálù nípa tó mọ̀ yẹn ẹni tí òun ò mọ̀ ní nǹkan yìí ó máa jẹ́ géèdù fóun ní wọn máa jẹ́ ayé ti kúrò níbi ká máa sọ fáwọn èèyàn wípé ẹ kíníkan ìmọ̀ kọ̀kọ̀ ní kíníkan ìmọ̀ kọ̀kọ̀ ní àwọn èèyàn rìsáàṣì ń lọ àwọn èèyàn ń kojú bọnú mọ̀ tí wọ́n máa sọ fún yàn pé báyìí báyìí báyìí báyìí kódà lénìí ìmọ̀ ti débi wípé wọ́n lè sọ pírẹ́sìn lára ọmọ tó sì wà nínú oyún fún òtìbí nínú oyún ló àwọn ìbí o wọn ní yọ oyún yẹn bọ́ lẹ́wọ̀n nínú oyún yẹn náà ni wọ́n ti sọ pírẹ́sìn yẹn lára rẹ̀ gbogbo tí ó ẹ̀zíìsì nígbà táwọn méjì wà láyé torí pé kò sí full stop lórí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ máa fẹ̀ lọ síwájú ni ayé ànábì kò sí pé wọ́n ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ kò sí pé ẹnìkan aa ẹnìkan ap ẹnìkan ac ẹnìkan pdp kò sí lónìí rìsáàsì ti débẹ̀. rìsáàsì ti débẹ̀ ìmọ̀ ni kò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀kọ́ wọ́n ní òjò máa rọ̀ lásìkò báyìí látúnṣọ aago tó máa bẹ̀rẹ̀ wọ́n ń sọ àwọn ìlú tí ó ti rọ̀ ẹ sì bá bẹ́ẹ̀ ìmọ̀ ni níjọ́ táwọn àfáà àwọn onímọ̀ níjọ́ tí wọ́n àwọn Islam tí wọ́n ń kojú bọnú mọ̀ ẹ̀wò bí ìsìlámù ṣe wà lókè bí ìsìlámù ṣe wà wájú àwọn kan wá dé lójijì ni wọ́n á gbé àìgbọ́yé àìgbọ́yé ni misconception ni wọ́n gbé dé wọ́n wá ń lé àwọn èèyàn kúrò nídìí mọ̀ wọ́n máa wá sọ fáwọn èèyàn pé ah kìnnì kan ẹbọ ni o kìnnì ẹ má débẹ̀ ẹbọ ni o kìnnì dìkìá eléyìí dọ̀làlà ẹ má débẹ̀ o èyí nìkan ẹ wá ń lé àwọn èèyàn sákòó nídìí mọ̀ ẹ wá wò lé gbogbo àwọn tètè rí tó yẹ pé wọn ìran wọn ò gbóòórùn àwọn ìmọ̀ yẹn rí àwọn ni wọ́n wá wà lókè ń bẹ̀ lénìí àwọn mùsùlùmí tí pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo nǹkan yẹn àwa wà lẹ́yìn pátápátá tí wọ́n ti rí wá bẹ̀ mọ́ òní òjò tí wọ́n ní rọ̀ lọ́dún twenty eight yóò ẹ̀bí òun ní rọ̀ lọ́wọ́ yìí ṣé bí màkan ni wọ́n mọ̀ dé bẹ́ẹ̀ tí wọ́n fi lè sọ bẹ́ẹ̀ mọ́ ní wọ́n á ní ẹ lọ́ máa sọ pé ìlànà ní tàbí ẹni rasul wọ́n ní rasul yẹn ànábì ní jẹ́ bẹ́ẹ̀ ànábì kọ́ ni rasul ìyẹn lè dá rasul kò túmọ̀ sí pé nàbí yìí ni kò túmọ̀ síbẹ̀ ẹni ọlọ́run bá ti bùn nímọ̀ kan rọ̀súùlù ni níní fá ní ìmọ̀ yẹn rọ̀súùlù ni nífá ní ìmọ̀ tó mọ̀ yẹn ẹni tó wọn ò mọ̀ yóò máa jẹ́ géèbù lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ò sì fi báńkì kò fi ádù síbi à ń wá ìmọ̀ pé ìmọ̀ báyìí o ẹ mẹ́wàá o ẹ padà ń bi ìmọ̀ eléyìí o ọlọ́run sọ bẹ́ẹ̀ àwa fúnra wa kásálù ń dà bá a ti jòkó sínú mọ́sálásí yìí sì tí gbogbo wa jòkó yìí pẹ̀lú pé wọ́n dẹ́kì mọ́sálásí yìí rìsáàsì ti débi wípé tẹkinọ́lọ́jì ti débi pé àwọn kan sì wà l'Amẹ́ríkà nínú yàrá kan l'Amẹ́ríkà wọ́n á tẹ̀ gbé kọ̀pútà síwájú pápápápápá wọ́n á sì máa rí gbogbo àwọn táwọn ní mọ́sálásí yìí. tí wọ́n lè sọ pé ọkùnrin lélẹ́yìn tó jòkó yìí obìnrin lélẹ́yìn tó jòkó yìí wọ́n sì kúrò l'Amẹ́ríkà tí wọ́n sì dé nàìjíríà rí kọ̀ǹpútà lásán ni wọ́n gbé síwájú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ́kọ́ tí pa pa lẹ́sẹ̀kẹsẹ̀ á sì ṣù wà ní mọ́sálásì yóò kọ́kọ́ ṣù mọ́sálásì o tí wọ́n bá tún tẹ̀ àwa ṣù tó wà nínú mọ́sálásì yẹn á ṣù gbogbo ara ti dòkó yìí àtẹniódó àtẹniódòkó ó sì máa wọ́ báyìí ojú screen. kí là ń wí yìí ìmọ̀ ti débẹ̀ wọ́n sọ pé ilé ọmọ kékeré eléyà àgbàlagbà eléyà ọkùnrin eléyà obìnrin ìmọ̀ ti débẹ̀. bẹ́ẹ̀ náà ni tàbá wá wò lọ wò bọ̀ n tó pinlẹ̀ àwọn ọmọ yìí ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n wọ́n ti àìjáàkì ẹ̀mọ́ wa lọ́wọ́ pẹ̀lú àwọn ìkẹ́kẹ́ tí wọ́n pè fún alákìdá pé àà ah, alọ́gbẹ́yìn algeib eléyìí algeib láàyè sí irú alágéib yìí hálímù algeib kí ní kan algeib ń wọ́n ti lé wa kó ń bẹ̀ pé a ìkọ̀kọ̀ a eléyìí kọ̀kọ̀ ọlọ́run ò fẹ́ ká máa mọ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ní wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa pátá àdálẹ̀ àwọn wa dìvẹ́lọ́pù kìíní yẹn wọ́n dìvẹ́lọ́pù kìíní yẹn wọ́n dìvẹ́lọ́pù ẹ̀ wọ́n wá di ẹni tó ń gọ́bà ní gbogbo ayé ó wá di pé ìlú ìsìláàmù ò lè ní ìsìkìláàdì pé àwọn fẹ́ dá control àti kó fi jára lé wọn gbogbo àwọn tí wọ́n lọ sí hajj ọlọ́run bá wa sọ wọn dé security wọn ọwọ́ àwọn kèfèrí ló wà o kèfèrí ní sáwọn alálàájì o àwọn Amẹ́ríkà àwọn ní ń pèsè ààbò fún wọn o ìta àsìpè lẹ́bọ̀ yìí náà ni wọ́n ń lò àwa padà ń kówó rà á. kí ló ń dún nínú kọ̀ǹpútà ìmọ̀ ìyẹ̀pẹ̀ ni ìmọ̀ táwọn ọmọ bàbá ajọ́ òun pè nímọ̀ ìyẹ̀pẹ̀ inú wọn fi ṣe kọ̀ǹpútà inú ló ń dún bẹ̀bẹ̀ la àtàdé ni pé sim card ìyẹ̀pẹ̀ ni wọ́n fi ṣe sim card ìyẹ̀pẹ̀ kan náà bá ń tẹ̀ mọ́lẹ̀ ń ta tí ò bá sí ìyẹ̀pẹ̀ kò sí tó ń jẹ́ sim card gbogbo kọ̀ǹpútà ni ó ní kinní kan nínú wọn máa pín ní ship wọn ní microchip tí ẹ̀kẹ́ náà fi ṣe ẹwà sírí iye tí wọ́n gbà lọ́wọ́ abẹ́lẹ́ ni wọ́n padà sọ dowó ni wọ́n ń ta àfáráyé ni wọ́n ń ta àfáráyé. kí ló fi ṣe glass gbogbo screen ní fóònù yìí nísìn glass ni wọ́n fi ṣe gba àwọn screen kí ló fi ṣe glass iyẹ̀pẹ̀ náà fi ṣe gíláàsì iyẹ̀pẹ̀ ni wọ́n fi ṣe gíláàsì iyẹ̀pẹ̀ tẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ ń ta àtàrà rẹ̀ ní gíláàsì ti ń jáde àwò wọn wọ́n develop gbogbo kìíní yìí wọ́n kó research bò wọ́n gba gbogbo tá a pè lẹ́bọ wọ́n gba gbogbo tá a pè ní bídíà àwọn wá sọ́dọ̀lá wọ́n sọ́ di kí ní àṣẹwà náà ń kówó rà àwá rí tẹ́bọ mọ́ àrí sí bídí àmọ́ sọ́fà sáfà kan bá wá jòkó níbi kan tó wọ́n bá sọ pé òjò máa rọ níjọ́ báyìí lákòókò báyìí nílùú báyìí òjò máa rọ̀ wọ́n lẹ́lẹ́bọ̀ làfáàyàn wọ́n lè láǹjọ̀nú nílò àmọ́ pàtàwọn ìkẹ́jọ kó tí wọ́n sọ pé òjò máa rọ̀ 128 wọ́n sọ pé lè lọ sọ nínú ìròyìn ìyẹn kì í ṣẹbọ ṣùgbọ́n àfáà tó ń jòkó sínú ilé tí ń kọ́yàn kí ó tó wá sọ pé ah, pẹ̀lú ìmọ̀ tó ń wò ní síra yìí tó wáyé tó bẹ́ẹ̀ nìmọ̀ yín bá rí òjò rọ̀ níjọba yìí ó lẹ́lẹ́bọ̀ làfáà ni torí pé òun ò dé káyì mọ́rùn. ẹlẹ́bọ ni wọ́n á níbo ló ti rí nínú Kùránì kójú máa rọ̀ lọ́jọ́ ìṣúwó bínú wọ́n á ní kó mú àdìsí wọ́n wá dààmú ẹ̀ títí tí òun náà nígbà tí ò bá ní àwa padà wá ju kiri tọwọ́ rẹ̀ lẹ̀ ajulẹ̀ wọ́n wá mú àdísù wa wọ́n á sọ fún pé ṣubuhat wọ́n ní ṣubuhat gbogbo àwọn ṣubuhat ká máa jùlẹ̀ <laughs> gbogbo àwọn ṣubuhat <laughs> wọ́n wá gbàtọwọ́ rẹ̀ ìbò wà dára ń kiri yẹn mú ìbò wà ti develop ẹ̀ àwa lọ kówó rà ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ kí èbó máa darí ayé ká lọ kówó rà kára máa wá jùlẹ̀ ká máa sọ pé bíbíà ká máa lẹ́bọ ni. táàpá bá àáfà kan bá mọ ilimu lè kálá tó lè mú kálá àwọn jáde lójú bọ́ọ̀dù tí ó máa púfù àwọn kankan lójú bọ́ọ̀dù pé ah, ah, kí ni ìtàn bá gbé báyìí ìtàn bá lù báyìí eh, eléyà fún wa one eléyà fún wa two tó bá jáde ní ara fún báyìí ní òbí nǹkan báyìí ní òbí tó bá lè púfù ẹ̀ tó ṣe gbókínì áà ah, ọ̀gá ẹlẹ́bọ̀ làfáhùn ó dàwọn ará bí èbó wà jókòó wọ́n ní kán lọ gba fídíò yẹn wà wọ́n wà jókòó wọ́n wà sọ́dí fídíò yẹn kí lẹ́ni yìí ṣe kódà kan má gbèdè rẹ̀ wọ́n wà wọn tó translate èdè rẹ̀ ṣé tó ń ṣe nù wọ́n ní tó ń ṣe nù ókè wọ́n wá fi ṣe machine kan jáde gbogbo wọn wà lọ lè kówó rà á Saudi lè gbé fifty billion dollars sílẹ̀ lórí ẹ̀ meanwhile àfọ́ àdó bẹ̀rẹ̀ kiri yìí ẹlé kún bẹ̀ lẹ́bọ̀ ni àmọ́ pàtó ìgbóngbò tó kojú bọ̀ tó ṣe kinní kan jáde alọ́ra àpèyàn lẹ́bọ̀ mọ́ àfìfẹ́ mọ́ bó ṣe bẹ̀rẹ̀ ẹ wo bó ṣe sọ mùsùlùmí dọ̀lẹ́ ẹ wo bó ṣe sọ síláàmù dọ̀lẹ́ àwa lè dáṣe kankan mọ́ àfi ká gbára lé wọn ọlọ́run sì sọ fún wa ní ọ̀rọ̀ Kùránì ó tẹ̀ ẹ́ mọ́ wa létí ó ní wa ayé dùn lá ọmọ sàtọ̀ ọ̀kan àyètò lẹ́rùn mọ̀sítàtàfù níjọ́ léyá nílùú sẹ́yìn àfáà fẹ́ pẹran ẹran ọdún ni ẹran léyá ó fẹ́ pẹran níwájú ilé rẹ̀ pásọ̀ wá sọ fáfá pé kò bọ̀lọ̀ pẹran síbẹ̀ yẹn o ìtọ́sọ́ bá pẹran síbẹ̀ yẹn bẹ̀yẹn làwọn ará sọ́ọ̀sì òun máa ń gbà kọjá o níwájú ilé rẹ̀ àhó dáhùn ó sì lọ lè kó àwọn sójà wá wọ́n lu àfáà wọ́n lu àwọn ẹlẹ́hà rẹ̀ wọ́n tún kán ẹlẹ́hà rẹ̀ lẹ́sẹ̀ nígbà ọdún táwa ń sọ ọdún táwa ń sọ pé aláwọ̀ apáwọ̀ láwọ̀ apáwọ̀ ẹlẹ́hà wà lọ́sítútù níbi tí wọ́n ti háǹdì ẹsẹ̀ rẹ̀ wọ́n lu àfáàní wọ́n lu àwọn ẹlẹ́hà kí ló sọ síláàmù dẹ̀lẹ́ kí ló sọ wádọ̀lẹ́ pásítọ̀ dúró báyìí ẹ máa lu wọn wọ́n sì ń lu àwọn àfáà tẹ́lẹ̀à wọ́n tún wá wọ ẹlẹ́hà ni wọ́n wọ ọ lọ́nu ṣọ́ọ̀ṣì wọ́n ṣì kiri orí ẹ̀ nílẹ̀ yóò bá nílùú sẹ́yìn ló ti ṣẹlẹ̀ lọ́dọọdún lè ní àárín kankan ṣe fún wọn o nǹkan tó tẹ̀yìn ẹ̀ yọ o ariwo lásán ló kù o kí ló sọ wá dọ̀lẹ kí ló sọ wọ́n ní nísìn wọ́n pílánì ẹ̀ wọ́n ṣe gbogbo pílánì ẹ̀ wọ́n ṣe fínísì yẹn pé kí la lè fi sọ àwọn aráàlú ìdọ̀lẹ táàbù mọ́ ẹ̀yìn wọn darí ẹ jẹ́ àgbà gbogbo agbára wọ́n wọn ẹ pè lọ́dọ̀ ẹ rí pé wọ́n jùlẹ̀ ẹ pè é ní bídíà ẹ rí pé wọ́n kó mbẹ́ ó wá sọ wá dọ̀lẹ tán ó sọ wá di kòròfó ó sọ wá di kòròfó wọ́n gba gbogbo ní dágbára lọ́wọ́ Islam gbogbo tí àtàwọn bàbá jọ ń fi ṣàgbára gbogbo ẹ̀ ni wọ́n ti pè ń bídíà wọ́n ti pè lẹ́bọ kó lẹ́bọ ni ẹlẹ́bọ làwọn bàbá yẹn má dọ́dọ̀ wọn o àfáàtẹ́bárí tó ń ṣe kíní kan má kírun lẹ́yìn rẹ o kàǹpẹ́ẹ̀n yẹn ni wọ́n kó dé tí wọ́n fi sọ ìsìláàmù dọ̀lẹ wọ́n fi sọ ìsìláàmù dọ̀lẹ níjọ́sí ìsìláàmù wà lálágbára bàtà nàbí máa kú láyé sallallahu alaihi wasallam ó fi ìsìláàmù sílẹ̀ lẹ́sìn alágbára ni o Abubakar débẹ̀ ó fi ìsìláàmù sílẹ̀ lẹ́sìn alágbára ni Umaru débẹ̀ ọlọ́dún mẹ́wàá òun náà fi ìsìláàmù sílẹ̀ lẹ́sìn alágbára usmanu débẹ̀ lọ́dún méjìlá òun náà fi ìsìláàmù sílẹ̀ lẹ́sìn alágbára àlí débẹ̀ òun náà fi ìsìláàmù sílẹ̀ lẹ́sìn alágbára àwọn kan wá dé gbogbo ń tá a fi ń sagbára yẹn wọ́n gbà mọ́ wa lọ́wọ́ ah, ah. nígbà ayé àwọn kúlà fáwù rọ̀ṣídùn kì í ṣe pé ìsìláàmù máa ń kó ìjà lọ bá ìlú kírísítẹ́nì pé ó yá ẹ máa pa wọn hùn fúnra wọn ni wọ́n submit ni wọ́n sọ̀rọ̀ nígbà ara wọn nígbà tí wọ́n rí pé ah agbára ń bẹ lọ́dọ̀ àwọn wọ̀nyí àtàdé wípé àwọn kúlàfáwù wọ́n máa ń gba àwọn kìrìsìtẹ́nì síṣẹ́ wọ́n fún kìrìsìtẹ́nì ní iṣẹ́ pé ẹ kí ni wọ́n kí ló ló mọ̀ sí ó yẹ fún níṣẹ́ yẹn máa sanwó oṣù fún à ń lo kìrìsìtẹ́nì di ẹrú kódà mo ka àkọọ́lẹ̀ kan pé pé ní ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọba àwọn ní Europe ọba England wọ́n àwọn ọmọ wọn ìlú ìsìláàmù ni wọ́n ti wá ń kàwé ní Turkey ní Turkey ìsìláàmù wà lálágbára bígbà tí àwa náà lé ní táàmà sọ pé ọmọ wa lọ ìlú èbó tó ń lọ lè kàwé àwọn ọmọ wọn ní England Turkey tí ìsìláàmù ti ń kọ̀ǹtò ibẹ̀ ni wọ́n máa ń travel lọ tó wá fẹ́ ń pé ó yà lọ kàwé òkèèrè kò lè lọ́làjú ibẹ̀ ni wọ́n wá ìlú ìsìláàmù lẹ́tà lẹ́tà yẹn sì wà tí ọba gẹ̀ẹ́sì kan kọ ránṣẹ́ tó fi tẹ̀lé àwọn ọmọ rẹ̀ lọ pẹ̀lú àwọn mẹ̀jáde tí wọ́n bá débẹ̀ ẹ fi lẹ́tà yìí jíṣẹ́ fún lórí Islam kí ló wà ní lẹ́tà náà ó wá ń bẹ lórí Islam pé àwọn ọmọ yẹn àwọn fẹ́ kí wọ́n lọ́làjú àtobìnrin àtọkùnrin wọn àwọn fẹ́ kí wọ́n ní ọ̀làjú làwọn ṣe pé kí wọ́n wá kàwé kí wọ́n kọ́ ìmọ̀ lọ́dọ̀ yín ẹ bá wa tọ́ wọn dáadáa o wọ́n kọ́ sínú lẹ́tà náà tó ba England sáyìn ẹ̀ níjọ́ náà ìsìláàmù ló wà lókè gbogbo ìmọ̀ sáyẹ́ǹsì ìlú ìsìláàmù ni wọ́n ti wá ń kọ níjọ́ náà gbogbo tó ń jẹ́ tẹkinọ́lọ́jì ọ̀dọ́ wa ló wà níjọ́ náà torí pé ń jẹ́ káwọn yìí wọ́n ti gbé kápítà kúrò ní Mẹ̀dínà ìgbà tí wọ́n gbé kápítà kúrò ní Mẹ̀dínà ìyẹn asinatu kìláfà wọ́n kọ́ wọ́n gbé lọ sí bàgídádà ìgbà tó kúrò ní bàgídádà tọ́kì ni wọ́n gbé lọ nígbà yé kúlà fáwọn àbàṣì yìí náà ọ̀tọ̀ wa ni wọ́n ti wá ń kọ́ ọ̀làjú ni wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì táwọn èèbó máa tábù wá láti Europe wá kọ́ ìmọ̀ nílùú Islam èdè lárúbáwá ni wọ́n ti kọ́ lẹ́tà náà England èèbó English ni wọ́n ń sọ o tí wọ́n bá fẹ́ kọ́ lẹ́tà ránṣẹ́ sí ìlú Islam wọ́n á lọ wá àwọn tó gbọ́ lárúbáwá tí ó bá wọn kọ́ ọ́ wọn ò ní kọ́ léèbó ẹ wo power yẹn islam wa wà lókè àwa jẹ́ nọ́mbà wà lágbàáyé ńjọ́ náà àmọ́ lẹ́ni ń kọ́ ọmọ ìsìláàmù ó lọ ọ̀dọ̀ wọn lọ kọ́mọ̀ ni tó bá fẹ́ yanjú kódà bí yẹn bá fẹ́ yanjú nínú lárúbáwá lẹ́ni wọ́n ti ń lọ ọ̀dọ̀ wọn lọ́kọ́ gbogbo nǹkan ti pé sọ́hùn àti dọ̀jẹ́ pátápátápátá kò sádára mọ́ ìyí tó ń jẹ́ lọ́dọ̀ wa wọ́n ti kojú bọ́ àwa ti sọ́ọ̀lì àti pè é lẹ́bọ ee bíbíà fáfá kan bá fi tíra fọ́ọ̀rùn nísìnyí àwọn àwọn kan wà ó máa wá wò báyìí bíi pé òun ni nọ́mbà wáǹ tí ó kọ́kọ́ wọ náà ni wọ́n máa wò gbé nǹkan tọrùn wọ́n máa sọ fáwọn èèyàn ẹ má kírun lẹ́yìn rẹ o ẹlẹ́bọ ni o torí kó gbé tíra kọrùn kí ló wà nínú tíra káfà gbé kọrùn ó kọ ọlọ́run tí ń jẹ́ ismail hazom tòun ti bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tiwọn ẹlẹ́bọ ni. bí wọn bá hàn tú wọn lè lẹ́bọ ni gbogbo àti mi wọn lè lẹ́bọ ni níbo ni kúfàtù ìsìlámù yà kù sí tí ò ṣe ní àwọn táwọn yìí. wọn lẹ́bọ ni wọn ni dídí àná yóò máa wá jẹ ìsìlámù wọn á lu àfa wọn lu ẹlẹ́à kò wá ságbára kò sí ní ta fẹ́ ṣe àwọn tó wà lókè tó ń jẹ́ ìjọba ìjọba fẹ̀ olóṣèlú. <laughs> ẹ̀bẹ̀ ni wọ́n máa bẹ̀ ẹ jẹ́ ká gbàgbé kinní yẹn ṣe èṣù ni ọmọ wa ní o ó ti wà lókè o òun ti wà lókè o tá a ti rò pé àá ti lọ́mọ bẹ̀ ẹ já fi wọ́n lẹ̀ ṣe èṣù ni kinní yẹn èṣù ni pásítọ̀ ẹ̀yin náà dìímọ̀ àfa ẹ̀dìímọ̀ àfa ẹ̀dìímọ̀ àfa ẹ̀dìímọ̀ ara yín ẹ má jẹ́ ká já ọmọ yá kan náà ni wá ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn ẹ ló bá parí nìyá bá jẹlé àjẹ ẹlẹ́à kan lẹ́sẹ̀ gbé tó bá parí ọlọ́run ó ṣàánú wa o a fún wa ní rishab a fún wa ní taofik a dákú ọ́fíìsì làníyà padà fún wa gbogbo àwọn tí wọ́n kó àkídà burúkú yìí dé ọlọ́run bá wa dá sẹ̀ríà fún wọn torí pé ìwà ìpè gbáà ni wọ́n wù wọ́n wù àdúrà ìwà ìpè gbáà ni wọ́n wù ọlọ́run nítorí tọ́ sí wọn lọ́hùn mọ́ kó tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe aqulu quli hadha astaghfirullahi li wa lakum.